àwọn ọlọ́kadà tí wọ́n dáná sanmi èèyàn lẹ́kọ̀ọ́ oríṣiríṣiì nǹkan lèèyàn ó máa rí o wọ́n ti tún mú nǹkan míín wèkó o àṣà kí wọ́n máa dáná séèyàn lẹ́yìn tí wọ́n bá ti jù kó pa tán ẹni náà kì í ṣolè o kì í ṣàjẹ́ ọ̀rọ̀ ọjà lásán níbi táwọn kan ó ti kóra wọn jọ tí wọ́n dá sẹ̀ríà burúkú bẹ́ẹ̀ fẹ́ni tí wọ́n bá mú eléyìí kì í ṣàṣà ilẹ̀ yorùbá tiwa níbí àṣà àwọn ará ilẹ̀ haúsá ni a ò sì gbọdọ̀ gbárù ẹ̀ láàyè bíi nítorí kì í ṣèwà àwọn èèyàn tí wọ́n ń gbé láàrin ìlú ìwà àwọn ẹranko tí wọ́n ń gbénu igbó ni kò yààyàn lẹ́nu ńgbà tí wọ́n láwọn ọlọ́kadà ni wọ́n jùkọ̀ pa David Umo tí wọ́n sì dáná sun ní Lẹ́kí lọ́jọ́ kejìlá oṣù tá a wà yìí ẹni tó bá ráwọn tó ń gọ̀kadà yìí tó sì rí báwọn haúsá fúlàní ti pọ̀ láàrin wọn tọ̀hún ó ti mọ̀ pé irú ìdájọ́ àtọwọ́ bẹ́ẹ̀ kò lè ṣe kó má wáyé rárá ńgbà tí wọ́n sì lẹ́ni tó gọ̀kadà náà dáírù lorúkọ ẹ̀ òun ló sáré pa àwọn ẹlẹgbẹ́ pé yà jẹ òun táwọn náà sì sáré wá tí wọ́n sì kòkò mọ́lẹ̀ nítorí ọ̀rọ̀ ó ṣe ṣéńjì kò ṣe ṣéńjì tí wọ́n jùkòó pẹni náà tí wọ́n sì sáré dáná sun ìyẹn náà yà àyàn lẹ́nu nítorí ara haúsá ni àwọn náà wọ́n máa ń jìjà nídìí bẹ́ẹ̀ tẹ́mi èèyàn ò sì jẹ́ kinní kan lójú wọn àbí báwo lọ́lọ́kadà ó ṣe kóra àwọn jọ tí wọ́n ó pààyàn tí wọ́n ó sì dáná sun a nílùú tó lọ́ba tó níjòyè nílùú tíjọba wà ń bẹ̀ ohun tó jọni lójú gbáà ni o ṣùgbọ́n kó lè yààyàn lẹ́nu púpọ̀ nígbà téèyàn bá rí báwọn ọmọ ilẹ̀ haúsá ṣe kún gbogbo ilẹ̀ yorùbá ní horo ní kọ̀rọ̀ àti ń bi gbogbo tí wọn ò sì níṣẹ́ méjì tí wọ́n ń ṣe jọ̀kadà gígùn lọ ó pẹ́ gan-an nígbà tọ́rọ̀ yìí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ táwọn ọlọ́gbọ́n ti ń pariwo pé kinní yìí ó bí wàhálà lọ́jọ́ iwájú kinní yìí ó sì fọ̀ràn ńlá sí Yorùbá lọ́rùn kinní yìí ó dògùn tó bá yá ṣùgbọ́n àwọn ìjọba tiwa kì í gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn ò fìnnú wẹnu ni wọn ò ní gbogbo ọmọ Nàìjíríà ló lè wà gbẹ́kọ̀ọ́ ńgbà tí ó sì sọ̀mọ̀wé rárá ńlẹ̀ yorùbá mọ́ wọn ò mọ̀ ọmọ ilẹ̀ haúsá wọn ò ní kọmíṣánná ni òun ló délẹ̀ yìí o àwọn mọ́là lati wọ́n wọ̀lú tí wọn ò kọ́ṣẹ́ ọ̀kadà ń bí tí wọn mo mòfin ìrìnnà tí wọn ò sì béèrè tàbí kí wọ́n kọ́ tí wọn ò nímọ̀ kankan ń pa àgbòrò àti béèyàn ṣe ń hùwà ń bẹ̀ tí wọ́n kàn ṣàdédé ṣẹ́yọ táwọn adárúgúdù sílẹ̀ látilẹ̀ wọ́n sì rọ̀kadà fún wọn láti wá máa fi ṣiṣẹ́ lọ́dọ̀ tiwa omi inú ò kì í yàtọ̀ sọmọ tó ṣẹ̀ṣẹ̀ jáde inú ẹrọ̀fọ̀ wọn ò dọ̀tí wọn ò ní fọnu wọn ò ní wẹ̀ wọn ò dúdú fafa bẹ́ẹ̀ náà níjọba wa sì gbà wọ́n láàyè láti máa gbáwọn èèyàn wa báyìí ńgbà tàlákọ̀wé tó ń ṣiṣẹ́ ń báǹkì tàbí tó ń bàjọba ṣiṣẹ́ bá wọ kóòtù sọ́rùn tó jókòó sórí ọ̀kadà kí laraàlú lásán ó wàá ṣe bẹ́ẹ̀ kò sóhun tó burú tí wọ́n bá wá sílẹ̀ yìí láti wá ṣiṣẹ́ ajé kò sóhun tó burú ń bẹ̀ rárá ńgbà tó jọmọ nàìjíríà ní gbogbo wa ohun tó burú ni pé kò yẹ ká fààyè gbàkúgbà báyìí gba àwọn haúsá ńlẹ̀ yìí nítorí wọn ò létò ọ̀làjú àárín ìlú débi pé wọn yóò mọ̀rú oore tíjọba àtàwọn èèyàn náà ń ṣe fún wọn tí wọ́n bá mọ̀ pé oore ni wọ́n ń ṣe fún wọn níbi tí wọ́n ń gbé yìí wọ́n wá jẹ́ máa jùkò pààyàn kí wọ́n sì máa dáná sun nígbà tí wọn ò bá rúwà bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn onílùú fúnra wọn ṣùgbọ́n níbikíbi táwọn èèyàn náà bá ń gbé bí ìwà láìlàjú wọn ti burú tó ní wọn ò máa ṣe bí ẹni páwọn làwọn nílùú àti pé kò sẹ́ni tó lè ṣohunkóhun fáwọn ni ohun tí wọ́n ṣe láyà láti máa pààyàn rèé tí wọn ó sì ṣe bí ẹni pé ohun tó dára làwọn ń ṣe èyí tí wọ́n bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá yìí bá a kò bá tètè múra ká tètè kórè àbílí ká lóun burúkú dà sígbó wọn ò ṣe jù bẹ́ẹ̀ lọ o nítorí lójú wa báyìí wọn ò ṣe máa pa wá lọ́mọ tí wọn ò máa pa wá lọ́kọ tí wọn ò sì máa ṣèyàwó ẹni ṣíkaṣíka ìjọba gbọ́dọ̀ fòfin dè wọ́n kíákíá o kì í ṣòfin kí wọ́n má wọ̀kadà mọ́ nìkan oríṣiríṣi òfin tí yóò kà wọ́n lọ́wọ́ kò tó fi jẹ́ pẹ́ni tí kinní náà ò bá dùn mọ́ yóò gbàbí tó ti wá lọ ni o a kì í ṣàpàyàn ńlẹ̀ yorùbá níbí àwọn apààyàn sì lè máa gbé láàrin wa ẹni yòówù tí ò bá ti lè bá wa gbé pẹ̀lú àlàáfíà ọ̀rọ̀ nàìjíríà kọ́ leléyìí o àní ẹni tí kò bá ti lè bá wa gbé lálàáfíà ẹ á tètè lè sígbó o ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí